أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوك فهم ولا مباوة ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run kọba nabiwa muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò sẹ́ni tá a sìn tọ́lẹ́tọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa tá a bá ń dákọ̀ ẹ̀sìn ní tí ni gbogbo ń tọ́jẹ́ pọ́lọ̀ nìkan ni ká má fi tìsọ́dẹ̀ ẹlòmíì gbogbo ẹ̀tọ́ àti ìbáàdà wa ká má fẹ́ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ètí wọ́n ń pè ní la ilaha illallah nìyẹn òun náà láà máa sìn òun náà láà máa pè bọ́rọ̀ bá dàrú òun náà láà pè bínú wa bá ń dùn òun náà láà bẹ̀ tí nǹkan bá le òun náà láà so mọ́ tí nǹkan bá sì tún dẹ̀ náà òun náà láà tún dúpẹ́ fún ètí wọ́n ń pè ní la ilaha nìyẹn. la sharika la bó ṣe wá jẹ́ ọ̀kan nínú ọlá rẹ̀ àti iṣẹ́ kò sẹ́lòmíì tó tún lè ṣe ti ń ṣe nínú àwọn tọ́lọ̀ ń dá ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ba nẹ́bùwà Muhammad ẹni tó jẹ́ pé a jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni amma bad náà èyí tí wọ́n máa jẹ́ ọ̀rọ̀ tí yá fi bá ní sọ̀rọ̀ ní ọ̀sán yìí òun náà ni hukuku azawji wazawja hukuku azawji wazawja ìwọ ìyàwó àtọkọ tí wọ́n jẹra wọn nínú ilé kálukú ni máa ń béèrè ráìtì ẹ̀ àmọ́ àyè fún wọn ní eh, responsibilities àwọn nǹkan tó jẹ́ dandan lọ́rùn tiwa náà ká ṣe àìfẹ́ ṣe àmọ́ àbèrè ẹ̀tọ́ wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin lénìí yóò máa béèrè pé ọkọ àwọn ò sí báyìí kò sí báyìí kò sí báyìí àwọn èyí tọ́jú ọ̀ràn àyàn lérí títí ẹ̀ náà ìjọ náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ó máa sọ lénìí pé ìyàwó òun ó rí báyìí ó rí báyìí kódà kódà kì í sèyàn rèé ǹjẹ́ ẹ̀tọ́ ìyàwó yìí síwọ́ náà ń fún un ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ àlọ́ lè bẹ̀rù ọlọ́run ẹni tí ò tí fẹ́yàwó àbí tí ìlọ́kọ ìṣòro rẹ̀ pọ̀ àmọ́ sẹ́pẹ́rẹ́ lọ́dọ̀ ẹni tó ti lọ́kọ àbí tó ti níyàwó àwọn yìí ti gun ọkọ̀ bí wọ́n ṣe sọ ọ́ rẹ lókun ká lè páyọ̀ ọlọ́run ọba Allah láàrin ọkọ àtìyàwó nítorí pé ilé wa yẹn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí kọ́mpìnì ni md yóò wà ní kọ́mpìnì mánéjà ó wà ń bẹ̀ àwọn mẹ́sẹ́njà ó wà ń bẹ̀ àkátàǹtì ẹ̀rí àwọn tí wọ́n máa fọlẹ̀ tí wọ́n máa nulẹ̀ gbogbo wọn pátá ni wọ́n jọ ń pro ni wọ́n jọ ń promote kọ́mpìnì kódà ayédèrè àbá security tó bá sílẹ̀kùn fólè tẹ́ mọ̀ pé wàhálà ti dópin ìwọ ìyàwó àtọkọ ìwọ yẹn òun náà jẹ́ kí arílẹ̀ tò àwọn challenges tá à face nínú ilé a lè sinmi ìwọ yìí wá ní kìí ṣe ìwọ tí òyìnbó kan kọ ní Europe àbí ní USA nítorí pé àwọn tí èsè mùsùlùmí ilé wọn aburú ń ṣẹlẹ̀ mẹ́gan nítorí wọn ò gbọ́dọ̀ sọ́lọ́n lẹ́nu àwa mùsùlùmí àwa ọlọ́wọ́n bá gbé kalẹ̀ láti fi tún ayé ṣe ilé wa ni wọ́n máa wá wò làwọn yóò fi máa ṣàtúnṣe ilé tiwọn nígbà tí ilé tẹnìkọ̀ọ̀kan náà bá wá lójútu bó ni ọ̀rọ̀ ti fẹ́ jẹ́ láwùjọ àwùjọ ò sì lè dá àfi kí ilé ọ̀yanjú ilé ò lè rọrùn àfi kí àṣepọ̀ tó dámọ́rán àti ìbálò tó dáa kó wà láàrin ọkọ àti aya ibadallah ọlọ́run bá wa ó pè wá sákèsí nínú alukur'an alkarim anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi náà pè wá sákèsí nínú sunna rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith fahukuku zawja ta'khudhuha min zawjiha alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ tí obìnrin ní láti gbà lọ́wọ́ ọkọ ẹ̀ àwa tá a bá ti fún ká lè fún i'tahuha mahruha ó ní pé kẹ́ ní sadak owó sadak owó tí yóò jẹ́ ọmọ pé ẹni interest sóhun láti fẹ́hùn òun náà là ń pè lọ́wọ́ sadak lóòótọ́ tí wọ́n bá ń so igi lọ́wọ́ téèyàn bá ti rówó yẹn kò ní ká má so igi kí bàbá àyàwó yanu pé mo fọmọ fún ọ kọ́kọ́ sọ pé mo gbà á léyìí tó fẹsẹ̀ múlẹ̀ náà làwọn àfáà òun náà ní káwọn méjì ò tún wà ń bẹ̀ kí wọ́n jẹ́rìí ó di pé mẹ́ta ìkẹrin sadak owó tọkọ ó fún ìyàwó rẹ̀ tán pé sadaki tí ó bá rọrùn nígbà tẹ̀ ń ṣe akidu lọ́wọ́ yẹn yìgì ti so àmọ́ dandan ni lérí rẹ̀ kò fún owó yẹn òun náà ni ọlọ́run ọba gbà lọ́wọ́ rẹ̀ láti fi sọ abẹ́rẹ́ ẹ̀dẹ̀ fún ẹni bá jẹ gbèsè rẹ̀ kó lè san bẹ́ẹ̀ yẹn kú wọ́n yọ ní dúkìá yẹn ìtìpá rẹ̀ bá wá ká ìlú òfun ọlọ́run bá ń sọ ní Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni wa atun nisaa sadaqatihinna nihla ẹ fún àwọn obìnrin ní owó wọn o ẹ̀rì sadaqatihin ó lè má jẹ owó ń gbà mí ó lè jẹ́ ń ta fowóra ẹ fún wọn ní tí wọ́n bá fẹ́ o tí ó máa nítumọ̀ pé ẹ mọ rírì wọn ẹ mọ pàtàkì wọn ọlọ́run ní famastamta'tum bihi min ọ̀nà gbogbo àwọn obìnrin tẹ bá fẹ́ tẹ fẹ́ máa gbádùn lára wọn fáàtù hunna ujura hunna farida ẹ fún wọn ní owó sàdáàkì wọn dandan ní kẹ́sì fún wọn ọ̀kan nínú àwọn aláìmọ̀kan àfa ó ti lo àyà yìí fún àwọn aṣẹ́wó táwọn yẹn máa ń fún lówó ó ní tẹ bá ti gbádùn lára wọn ẹ sì fún wọn lówó sẹ́ wọn ìbọ́lọ̀ ń sọ ní Kùránì èyí tó burú jù bẹ́ẹ̀ lọ ọ wà lẹ́nu alùbíyà àwọn tọ́lọ́wọ́n bá ń rìfáàs ń bẹ̀ tó ní mìnàhún àwọn ìyàwó tá a so ìgé wọn ni wọ́n rìfáàs. ẹlẹ́ẹ̀kejì husnul ishra ma'a zawja ìta tó fún obìnrin lẹ́yìn gbàtà bá fún sọ̀dá àpítán èyí ni òun la fi fẹ́ obìnrin ò cheap obìnrin èyí sì ṣèyàn yẹ̀yẹ́ èyàn ńlá ni ọlọ́run fi ní ẹ̀sán kankan kó tó wọlé yíyí pé ọkàn pàdé ẹ̀ yóò sì máa wọlé yóò sì máa bímọ fún ọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni husnul hishra ma'a zawja ká máa ṣe dáadáa sí wọn ara dáadáa tá a máa ṣe sáwọn obìnrin ìwọ wọn ni ká jẹ́ pé tí wọ́n bá ń rí wa inú wọn máa ń dùn gbogbo ní tí ọba fara ni wọn ká máa mú kú lójú ọ̀nà fún wọn gbogbo àwọn ẹ̀tọ́ wọn tọ́wọ̀ lọ́wọ́ wa ká tètè máa fún wọn ká máa fi ìdùnnú hàn sí wọn pa nífẹ̀ẹ́ wọn ká máa túdú ká àbá ní pírọ́blẹ́mù nínú wa kọ́ máa dojú torí ojú yẹn níyàwó rẹ òun náà máa fi live tẹ́lẹ̀mí bá ti kan ojú báyìí tó kásẹ̀ lẹ́sẹ̀ lérí tí a báyìí arábìnrin ọmọ ti ń ṣe mọ́ látara ojú rẹ̀ ti ń ṣe kíni ti ń wò yẹn tọ́lá kàtó lọ́wọ́jì àwọn afáàní máa túdú ká èyí tí ọ̀dà ó dáa. lẹ́yìn náà máa gbìyànjú kọ́ sáà máa fìdùnnú sí ẹ̀mí rẹ̀ ní dojoojúmọ́ gbogbo àti máa ń banújẹ́ máa gbé banújẹ́ kù gbogbo àti ń bá ń dunnú ìwọ́n máa banújẹ́ ń gbà máa tẹ́tí sí máa gbọ́rọ̀ rẹ̀ kọ́dà ọ̀rọ̀ míì tí ó gbà mí sì gbọ́ kí bá dùn tí bá ń sọ pé nílé kejì ẹran kí lọ́ọ́ kan tiẹ̀ mẹ́ sàn gbé kọ̀ọ̀kan bọ̀dúrà àwọn ọ̀rọ̀ bá ná ọ̀ tẹ̀ ti sèkútọ̀ ọlọ́run dá wọn sí o ah, ọlọ́run fèrè kárí o ẹ̀ eh, torí in tí àwa máa ń kà sí ń gbà mí obìnrin kà sí in tó obìnrin wá kà sí ń gbà mí àwọn oníṣekíní àní kaakún gbogbo ntọ́ bá ti pàtàkì lọ́dọ̀ rẹ̀ tẹ̀sán bá ti takò wọn náà máa bá pàtàkì ẹ̀ bó lásán mi rí tá kọ́dà kò sírú ẹ̀ ní gbogbo àdúgbò ẹ̀ eh, ní tí wọ́n ń pè ní usnul ishra ni kọ́ jáde kọ́ máa ro kọ́ máa tètè kọ́ máa gbẹ̀gbẹ́ kó tètè padà wálé kó sùn kọ́ máa retí kó tètè jí káwọn tó rẹ́rìn ẹ̀ ní tí wọ́n ń pè ní usnul ishra ni gbogbo ẹni tí máa ń bẹnu létí ìyàwó rẹ̀ ń banújẹ́ látara ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ kò fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ yìí dẹ̀ ní kádínú ìyàwó máa dún gbogbo ìgbà yìí wàláhì ọ̀ranyàn ni nítorí ìwọ àti ẹ̀ náà lẹ́fẹ́ pílánì ilé òun ni kọ̀ǹdọ́kítọ̀ ìwọ ni dírẹ́fà dírẹ́fà àti kọ̀ǹdọ́kítọ̀ gbọ́dọ̀ jà táwọn méjèèjì bá jà àwọn pásẹ́njà wọn fèrè kó èyí ni àwọn ọmọ rẹ abẹ́lẹ́ àwọn ọlọ́mọ sábà tún lè wá tòrọ́ lọ́hùn èèyàn wá lè ṣe ń dáwọ́ ìyàfi ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti faradà ìgbà míì nǹkan ìgbà míì o ní lágbára láti ṣe àbí ẹ̀mí rò ní ṣe ọwọ́ àretí ọwọ́ àmọ́ ronú pé ṣé mo sáfẹ́ kí inú rò dùn di ìrọ́jú ṣe ìrọ́jú yẹn ìbàdàn tọ́lá ọlọ́wọ́n bá ní wa ashiruhunna bil ma'ruf ẹ̀rí ọlọ́wọ́n bá ní ẹ máa bá wọn lò dáadáa pẹ̀lú nǹkan tí ó ń wù wọ́n tí wọ́n sì fẹ́ wa ashiruhunna bil ma'ruf gbogbo nǹkan tó máa ń wù wọ́n tó máa ń tẹ́ wọn lọ́rùn ẹ máa ṣe fún wọn ọlọ́run ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ṣe fẹ́ kí àwọn náà máa ṣe dáadáa sẹ́yìn náà wọ́n jẹ wọ́n jẹ ẹ̀yin náà jẹ wọ́n ní dáadáa kẹ́yìn náà máa ṣe dáadáa sáwọn náà wọ́n fẹ́ kí ìyàwó mi ọ́ da ìwọ náà dáa sí i wọ́n fẹ́ kí inú inú mi ọ́ máa dùn oyè ẹ̀hẹ̀ ìwọ náà dínú tí ọ náà máa dùn ẹjọ jẹra yín gbèsè yẹn ni anabi muhammad sallam anabi ni khayrukum khayrukum li alihi anabi ni ẹni tó dáa jù láàrin ẹ̀yin sọ̀hábà yìí àwọn sọ̀hábà tí wọ́n dìde lóru tí wọ́n gbàwẹ̀ lọ́sàn-án ni o ànábì lẹni tó dájú láàrin khairukum li òun náà lẹni tó dájú síyàwó ẹ̀ wa ana khairukum li ahli èmi mo wá dájú láàrin yín sáwọn ìyàwó mi tí wọ́n bá ní èèyàn sí dáadáa síyàwó kò sẹ́ni ó lè tó mí ní gbogbo yín bí wọ́n ṣe bísì tó bí eh, dáwà àti gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ṣe ọkùpáyì tó anabi lè mi da sí wọn anabi tó ní yọ kàn jí láàárọ̀ wọ àwọn ìyàwó rẹ̀ yóò sì máa lọ lè yan búrẹ́dì fún wọn tó bá búrẹ́dì fẹ́lẹ̀ yọ làágùn yóò tún padà sí kitchen anabi yóò tún tún mi yan fresh hot búrẹ́dì tó gbóná ètí tata náà o àwọn gbé ìwé yẹ̀ wò tó bá dé bus stop ọkàn ra kan náà ní pé òun lọ́mọ ọ̀sán ni ara búrẹ́dì wa làálàá kò rí bẹ́ẹ̀ èyí tó dáa ló ṣe kí ni rọ́ṣùlù sí ó sì ṣe búrẹ́dì kárí ìyàwó mẹ́sàn-án ó sì ń fi tí wọ́n fi jẹ́ síbẹ̀ kò sì ní kó yàrá kan àfi kọ́pá ìyàwó kan lẹ́rìn yọ kan wá ẹ̀fẹ̀ kan tí wọ́n kan jùlẹ̀ tínú ìyàwó wọn máa dùn tí ò ṣe ẹ̀dín láti pé òun lọ́rùn kan àbó òun kórun kan sallallahu alayhi wa sallam ẹ máa yá mi ó lè jẹ́yàn dáadáa ó dìgbà tí ìyàwó rẹ bá ròyìn rẹ lẹ́yìn rẹ ipò yẹn dáadáa ni o ẹni ìró ẹ̀tọ́ bá lọ tí wọ́n bá ní a adi aróyìn ẹkú iṣẹ́ ẹkú farada ẹkú ìtọ́jú mọ̀ pé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba náà ẹni rẹ ni ọ ọlọ́mọṣẹ́ àṣewọlé ẹni rẹ ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́ẹ̀kẹta nínú tá a máa ṣe fún wọn anáfàkà a máa náwó fún wọn ká náwó fóbìnrin yẹn ọ̀ràn yẹn ni lérí ìwọ́tọ̀ ọjọ́kùnrin ó rí i pé anábìpẹ́ àwọn sọ̀ ábà wọ́n ní mọ̀ ní sọ̀tà àmì kùn lè bá a ẹni bá lágbára nínú yín tẹ́ lówó tẹ́ fi fún wọn lóúnjẹ tẹ́ fi tọ́jú wọn fálíyà tọ́sẹ̀wọ̀ jẹ́yìn ní ẹ̀fẹ́ yàwó ànábì àwọn shabat ànábì ò pe àwọn obìnrin ipe ẹni bá lówó nínú yín òkú lè lọ́kọ nítorí pé wọ́n máa ná fáwọn ni kìí sàwọn ni wọ́n máa ná fún ọkọ ọlọ́run wa nílẹ̀ yóò fi kìdùn sáàtì mi sáàtì láàmù tọ́wọ́ ń bẹ̀ láàmù dandan ni ọlọ́run bá ní gbogbo àwa tá ọlọ́run bá gbà wá láàyè tí arísìkì wá pọ̀ mílíọ̀nù ń bẹ ní báǹkì rẹpẹtẹ property pọ̀ rẹpẹtẹ ọlọ́run ní dúsàá dúsàá lẹni tá gbà láàyè wọn náà kankan mọ bówó ṣe ń wá ọsàn mọ̀ pé òun ti dolówó sá ọlọ́run bá ní bó ṣe tó nu owó yẹn mi ń sá àtìyì bẹ́ẹ̀ náà ni kò ṣe ná fún ìyàwó rẹ̀ tó ọ gbọ́dọ̀ máa wá sọ pé ọ ah, ní kí n kọ́ lé four million àwọn ọ̀rẹ́ rẹ̀ gan ṣe bọ́ ọmọ pé wọ́n sì ń bẹ nílé rúmà balọ̀ ṣé ọlọ́run ti gbọ́ láàyè wọ́n gbọ́dọ̀ gbà ìyàwó rẹ̀ náà láàyè bọ́lá wọn bá ṣe ná fún ọ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní kó o ṣe ná fún ìyàwó rẹ̀ láì ní wẹ̀yìn nítorí pé o sì gbọ́dọ̀ fi rí wérí nígbò ti pọ̀ lọ́wọ́ rẹ̀ hùn jọ pọ̀ sọ́dọ̀ ìyàwó rẹ̀ náà Abraham bin Auf níbi tí ọlọ́run kẹ́ wọn dé wọ́n nígbà tí ìyàwó kọ̀ọ̀kan tó fẹ́ jogún nígbà tí Abraham bin Auf kú wọ́n ní wọ́n jẹ arba aláfọ alif ẹnì kọ̀ọ̀kan ó jẹ ogún four thousand dirham owó dinari lọ́nà one thousand four million yẹn jẹ́mọ́ four million dirham ìyàwó kọ̀ọ̀kan wọn ò sì fi tààjù dílẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò fa àwẹ̀ àlàmísì lẹ̀ àwọn táwí yìí wọ́n ní wọ́n sì ná fáwọn ìyàwó wọn ọlọ́run wa máa ń kó dèrò àléhìn rísíkù ẹni tó wá jẹ́ pé níwọ̀n bá náà la ta sí díẹ̀ náà la fún un fali yóò fi kí mi máa ata òòlà nínú ìtọ́lọ́run ti fún yín náà ni kò ti ná ọlọ́run ni kò ná gbogbo ẹ̀ tán mi máa ata òòlà ọlọ́run bá nínú tíntín tá fún náà ibẹ̀ náà ni kò ti ṣe kíni ni kò ti múná fún la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run ò gbé ẹrù tó lé lé eré ẹnìkan nínú yẹn o ọlọ́run sọ fún ìyàwó kọ́ yín igbésórí ọ̀dọ́ àmọ́ ṣẹ́dínsì òsì mọ́tò ọ̀lọ́wẹ̀ ọlọ́run ò di ẹrù ńlá ru o kó wọn náà sì má di irú ara rẹ̀ ẹni wọn bá bọ́lá òun ṣe kẹyìn tó bẹ́ẹ̀ náà ní kẹsì máa mọ́lẹ̀jì ọlọ́run wa ní sayidi allahu bada usri yusra ẹ kàn wò ní orí báyìí ni ọ̀làwọ̀ padà dáa aláàlọ́ sọ bẹ́ẹ̀ ó jẹ́ pé ìyàwó tó bá ní ìgbàgbọ́ tó sì ní iman kò ní máa fi ní kó máa fi dájọ́ kádàrá rẹ̀ kádàrá máa yí ni ìmọ̀ lọ ìmọ̀ ń ni ọlọ́run bá ní ká ṣe sùúrù ọlọ́run pe olówó sákèsì kọ́ná ó pe tálíkà náà sákèsì kọ́ná amẹ́ni tí ò ní rárá wọ́n ní kó wọ́n máa gbàwé torí ò lè bóbìnrin gbé láì fún lówó ò ní rárá yá máa ṣẹlẹ̀ ṣe mọ́ni sọ̀tà àmì ìpínlẹ̀ bá fọ́lẹ̀ yàtọ̀ sẹ́wọ̀ àdébìnrin ẹ̀ lè fẹ́ yàwó ní ọba lówó tó máa fún wọn wọ́n bá kọ́ ẹ̀ fún wọn tó bá ti mọ̀ ní wọ́n bá ẹ̀ fún wọn àmọ́ pé kò sí rárá màmá lẹ́mu yẹ́sì tẹ̀tẹ̀ àdébìnrin tí ò bá lágbára rárá fàálẹ́ ìbí sọ́ọ̀ kọ́ máa gbà wẹ̀ nítorí o lè bóbìnrin dì o lè jòkó tóbi obìnrin o lè jòkó láì máa fún ní nǹkan ọlọ́ni àrìjálù kò wà mọ́ni alẹ́ nìsa ọlọ́ni lẹ́yìn ọkùnrin ẹ̀yin ni ọ̀gá fáwọn obìnrin ẹ̀yin ni olùtọ́jú wọn olùdáàbòbò wọn ẹ̀yin ni dráìfà àwọn ni wọ́n máa wọkọ̀ tẹ̀lé yín ẹ̀yin ni òpómúlérò lé ẹ̀yin ni ẹ̀ máa darí ilé ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣètò nù lé bima faddala Allahu ba'dahum ala ba'd ọlọ́run ní èmi ni mo gbé yín lọ́lá lérí wọn ẹ̀yin lọ̀gá ọ̀gá wọn máa wá máa ṣe ojúṣe ẹ̀ kété bọ́ kàn máa jọ́gà nu lé o ò fọwọ́ bẹ́ẹ̀lẹ̀ ọ̀wá ń kọ́ bí ó dùn àdáwò ní jama o ò ṣiṣẹ́ ọ̀ dára mọ́ṣẹ́ oye ọ̀wá ń pé wọ́n ń dà ọ́ láàmú ọ̀rọ̀ àyàn ní kánáwó lójúmọ́ ìwọ ló sì máa kó kalẹ̀ ọlọ́run bá ní èmi ni mo ní kọ́ jọ́gà lé lérí ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ma máa ń fọ gómìnà àmúwálì níta fi sọ wọ́n dọ̀gá ni pé àwọn ni wọ́n máa fún wọn lówó tí wọ́n máa ná orí ipò tọ́lọ́run gbé ọsẹ ọlọ́ni wo lọ́ọ́ máa ná kìí ṣe pé lọ́ọ́ máa pé ó ni o ẹni bá bá kó lè bẹ́ lọ lóru o àdánwò ti dé o tíyàwó bá ti ń bọ̀ yàn o lásìkò tí nǹkan àmọ́ ọ gbà pé ọyá òní ọ̀dà padà àfi tó bá lóun bùn ọ nítorí owó oníkà máa náwó nù lé ọlọ́run gbé sọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ rẹ lọ́run gbé sí ọlọ́run ọkọ̀ wọlé agbára rẹ̀ kọ́ mọ́ di ọwọ́ kàṣàlẹ̀ ẹ̀pọ̀ wọlé agbára ọlọ́run ọba àwọn táwọn máa fi ṣètò wa kọ́lọ́ mọ́ṣáì ṣe fún wa ẹlẹ́ẹ̀kẹrin alikeswa ọmọ adaṣọ sí lọ́run aláàni wà alẹ́lẹ́ mọ̀lúdì làwù aláàni ẹni tí a bímọ fún ta ni wọ́n bímọ fún ọkùnrin ta ló bímọ obìnrin ọlọ́wọ́ ni wàhálà lè mọ̀ olúdi làwù ẹni tá a bímọ fún ti ń jọkùnrin rísíkù òun nà òun ni wọn mọ mọ́rísìkì wá fún wọn wọ́n lọ́mọ ṣiṣẹ́ lọ lọ́mọ wá fún un wà kí síwájú òun nà ó sì máa dáṣọ fún bil ma'ruf èyí tí pàrẹ́ bá ká bọ́ba lówó aṣọ ńlá làṣọ ńlá bọ́ba lówó aṣọ kékeré ra kékeré àmọ́ pé o ò ní owó ńlá o ò tún lówó aṣọ kékeré má gbààwẹ̀ má gbààwẹ̀ ní jama nítorí responsibilities yẹn ní aláàní ló sì kì í bọ̀ lọ́rùn ọlọ́mọdé adé yẹn yẹn nulẹ̀ o àsokùnà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ibi tẹ́ máa gbé ìwọ ló kọ bọ́ọ̀bá wa rówó tó fi kọ ọwọ́ rẹ́ǹtì ẹ̀ dandan ni fún wọ ìwọ ló provide ẹ̀ ọ̀rọ̀ kọjá àyálágbájá èmi náà ti rí agreement àti commission o wọ́n ní sixty thousand lówó lé ẹ̀hẹ̀ agreement àti commission fifty thousand fifty thousand ti wà lọ́wọ́ mi wọ́n ní ìjára amáṣẹ́ o irọ́ o tọ́ba ya olówó nínú owó ọjà rẹ̀ ọ̀ya òní ìwọ lọ lẹ́tọ̀ọ́ láti kọ́lé bọ́ọ̀ bá alágbára àti kọ́lé ọ̀wọ́ àgbálé ọlọ́run sọ ọ́nù koran ẹ̀ eh, títọ́lọ́ bá ti sọ̀kan nu koran ń bá wa sọ̀rọ̀ nu ìmọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu náà làbí jẹ́ muslims ọlọ́run bá wa ní asikinuhunna min haythu sakantum min ujidikum ẹ fi wọn bọ́ọ̀ inú ilé ibi ẹ̀ ń gbé ẹ̀fà wọn náà síbẹ̀ ìwọ ló mú wá bẹ̀ mínú òjìdíkùn nínú gbàláyè tá a ṣe fún yín ó mú wá sínú ilé ni pé ilé tí mo gbà ní kì í ṣe pé òun náà máa pè ọ́ pé má bọ́ má bọ́ mo ti lílé kan mo ti gba lé kan nígbà tí tó ọ̀sá tọ̀ ó sì rí i pé gbogbo ẹni tí ó ṣe ẹ̀tọ́ ẹ̀ inú ilé yìí ò ní rọrùn fún gbogbo àwọn nítorí ẹ̀kọ́ máa ṣe lójúṣe ẹ̀ ìkáràmásìkí ẹ̀ lérí ìyàwó kò ní rọrùn èèyàn ṣe tí ọ̀dà ọ̀fẹ́ bá wí òun sì ní láńlọ́dù ẹ torí òun lọ́gbà lé lọ́mọsọ adéyẹn yẹyẹ o káwa náà ó sì máa sọ̀rọ̀ adéyẹn yẹyẹ kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹlòmíì mẹ́lẹ́ni oníkan ṣe aníṣe obìnrin tó bá lówó lòun fẹ́ fẹ́ ṣe o ẹni torí kò lè bá a dẹrú àbí. kó lè bá dẹrú aláàní kọ́ ọmọ ná ìwọ ní ìwọ́de tí ẹjọ́ máa ná fún Muawiya al-Kushairi nínú àwọn sahaba ó lóun lọ́dọ̀ anábì ni òun wá ní ya Rasulullah owó òdìsí ọlọ́run ma haqqu zawjati ahadina alayhi kí ni àwọn ẹ̀tọ́ tó yẹ ká fáwọn ìyàwó wa torí a fẹ́ sin lọ́n lára wọn kálíbà wàlìjánà anábì náà ha. ọ ma fún lóúnjẹ ìdáàtọ̀ ìmìta lókun ìgbà tí wọn náà bá ń jẹun tó o bá ti ń jẹun kó náà máa jẹun ọ ma dáṣọ sí lọ́rùn ṣàpìtà sáyìtà tí wọn náà bá ti ń wọṣọ. wàlá tẹ́dẹ̀rì aṣọ tá a wí yìí aṣọ yìí tí zina tó náà wò tí máa fi gbé ẹwà jáde aṣọ ìmọ̀ ọmọ ara fún tóun náà wọ aṣọ tí ó wúra rẹ̀ pé ah alhamdulillah òun náà wà ń bẹ̀ wọ́n lọ́mọ ara lẹ́yìn ìgbà náà wọ̀jẹ̀lbáàbà ọ wọ ara èyí tí ó máa gbélé e tó bá fẹ́ jáde òun náà máa bàṣírí èyí tó rà tó jẹ́ ẹ̀ṣọ́ yẹn nítorí pé bí yín ṣe ń wọ aṣọ ẹlẹ́ṣọ́ nínú ilé tí bíútì rẹ̀ ń jáde sí ọ tó nífẹ̀ẹ́ sí tó bá wọ̀ jáde bẹ́ẹ̀ ó àwọn ọkùnrin ò ní díjú àwọn náà wọ́n máa rí wọ́n máa wá nífẹ̀ẹ́ fitina lè padà wá ṣẹlẹ̀ ńbẹ̀ jalibabu yẹn lọ́dà gẹ́gẹ́ bí ìsọ́ tó fi sọ ẹ̀sọ́ tó wà lábẹ́ ọlọ́run fi ní tẹ́ bá fẹ́ jáde yudinina alayhinna min jalabibihin káwọn ìyàwó yẹn ká máa lo jalibabu òun ni ìjáàbù tó tóbi tó délẹ̀ dáadáa tó sì fẹ̀ wọ́n ti wá sọ di yunifọ́ọ̀mù àwọn alùsùnà wọn ò sì mọ̀ pé àyà koran gbogbo wa náà ni wọ́n ń ṣe ni wọ́n ń bá wí àmọ́gbàdí kéwù tó yudinina alehinna min jalabibihin ọlọ́run sọ bẹ́ẹ̀ wọlọ́ra sọ ti inú wọlọ́ra ti tìta tọ́ba ti wá délé yóò wá gbé ìtòfin kọ́fà rẹ̀ yóò gbé yẹn kalẹ̀ yóò wá kù bí ọba ṣe wù ọ́ eléyìí ni beauty of Islam àmọ́ ká máa gbé ẹwà jáde ká máa tọ́jú tọ́tẹ̀ ká máa láwọn mékọ́pù kọ́ máa pé ìyàwó mi ahẹ́rí ni arákùnrin ọmọ ti ń ṣe ọbẹ̀ lọ́wọ́n Allah kọ́lọ́ mọ́sà sọ wa kó sọ àwọn ìyàwó wa anabi tó ń sọ fún muawiya lọ anabi ni wàlá àtẹ̀dẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ wọ́jà gbogbo bọ́ bá ṣe wù kí inú bí ọtọ́ nínú ilé má gbà lójú o má gbà lójú torí ojú gan lẹ́wàá wà àṣetáni tó kó ṣe lánìí tó bá ti ba gíláàsì tó wò jẹ́ ó ti ní sọ̀rọ̀ torí ojú tó wò náà nù kó tó fẹ́ má wàá bàjẹ́ nítorí ìbínú wàlá àtòkọ́ bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ máa yọ àléébù ara rẹ̀ tọ́lọ́n fi ṣàdánwò fún kọ́ máa wá fi bù àbí kọ́ máa ràn sílé ipa ọ̀rọ̀ rẹ ọ̀yà mílẹ̀nu ẹ àwọn àti rẹ méjèèjì náà ebi wọn ò sílẹ̀ ọkọ àléébù àwọn òbí ẹ àbá fámìlì ẹ àbí ìran rẹ wala tuqabbih nítorí kò ní gbàgbé ẹ gbọ́dọ̀ mà kò ní gbàgbé wala tahjur illa fil bayt ó sì gbọ́dọ̀ yàn án lódì àfikọ́jẹ́ pé inú ilé ló ti máa yàn dì wọ́n bá ní àáfà àwọn àtìyàwó rẹ̀ wọ́n ní gbólóhùn ọ̀sán kọ́dà wọ́n ti sáko lé láti ibi jọ́ kọ́dà wàlá tahajur anabi ntaba ṣe wá sí worst ọ gbọ́dọ̀ yàn án lódì illa fil bait inú ilé náà ló ti máa yan dìyẹn wọ́n sì gbẹjọ́ mẹ́ta kalẹ̀ fún ọ salam aleykum aleykum salam kò sì síjú sọ̀hún kílẹ̀ fẹ́ jẹ ọmọ dáhùn àmọ́ fowó oúnjẹ lẹ́wọ̀ nítorí pé owó oúnjẹ yẹn inú àwọn responsibilities ti tiẹ̀ ni òun ni ò fún ọ ní ráìtì ti tiẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa ọlọ́run kó jẹ́ àlè lo gbogbo tẹ́sí ń kọ́ wa yìí ẹni bá sì ń lò yóò lálàáfíà fastaghfirullaha innahu huwal rahim alhamdulillah summa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ikhwatal iman ومن حقوق الزوجة nínú àwọn ìwọ̀ tó yẹ ká fáwọn ìyàwó wa an yu'allimaha umura diniha kéèyàn máa kọ́ lẹ́sìn torí ẹ̀sìn gan lọ́lọ́run torí ẹ̀dá wa ọlọ́run ní ya ayu alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ku anfusakum wa naro ẹ ṣọ́ ara o responsibility lé ẹ má jẹ́ wọ́n wọ náà o ẹ jẹ́ wọ́n gba ọlọ́run gbọ́ tawhid ẹ má chẹ́ẹ̀kì ẹ̀mí wọn sọ́lọ̀ nìkan ló wà ń bẹ̀ ká máa kírun ọ̀ràn yàn ká máa ṣe náfìlà lóru ká máa gbààwẹ̀ Ramadan ká máa gbààwẹ̀ alamisa àti monday àti thirteen fourteen fifteen bẹ́ẹ̀ ni ká máa ṣe sàárà ẹ kọ́ wọn bí wọ́n sì máa ṣe sàárà obìnrin tó bá ya ahun òun náà lẹ́ẹ̀ máa kó lé lọ́wọ́ òun ló gbé oúnjẹ lé lọ́wọ́ nígbà bá gbé lé lọ́wọ́ lẹ́ẹ̀mẹrin láàrin oṣù ó padà yá yọ padà di custom tiẹ̀ yọ padà di àdámà tiẹ̀ náà òun náà padà máa wá ṣe dáadáa lẹ́yìn náà ẹ ẹ máa sọ fún un kó máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ gbogbo àwọn nǹkan tí ó mú wọná oye ẹ rescue rẹ ẹ níjẹ́ kó máa ṣe eléyìí ni pé ẹ máa mójútó ẹ̀sìn rẹ̀ lẹ́yìn náà àyọ̀ ìfàhà ẹ máa súnmọ́ tó ní bùkátà sí yín obìnrin ní bùkátà sí ọ dédé ọ ẹ tọ ọwọ́ àwọn. fi bùkátà yìí òfin dùn òun forún dùn èèyàn ń sẹlọ ni o anabini wa inna li ahlika alayka haqqan sallallahu alayhi wa sallam uthman bin mad'un anabi didi pe ni wọ́n ní kí n súnmọ́ yàwó ẹ̀ anabi ni wa inna li ahlika alayka haqqan ìyàwó rẹ tó wà nù léwu ó láwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ fún ọ nínú àwọn ẹ̀tọ́ yìí náà ni pé kó máa súnmọ́ tó bá ti ní bùkátà sí torí wọn nìkan náà ló lè ṣe ẹlòmíì ò lè ṣe. nínú àwọn ẹ̀tọ́ ayẹ̀dàzáyànà làhù kí ìrísí ọkọ kọ́ máa dá látara ká máa wẹ̀ ká máa wọṣọ tó dáa tẹ́ bá rẹ́ nìkan tẹ́ máa ń pẹ̀rẹ̀ ní mùsùlùmí àbólúfi rẹ̀ ti sinú súnà tọ́wárí hàn wọ̀nranwọ̀nran tó rí rádiràdi tó wí ká ń bọ̀ ni lẹ́wọ́sọ lẹ́ẹ̀dẹ́ ní gbogbo ẹ̀ ń bá ń bẹ̀rẹ̀ ṣe rí yìí wàláhì tí ì ṣe súnà débi ara sunna òun náà ní kéèyàn nìtì àfáwọn abdullahi bin abbas abdullahi bin abbas yìí òun ni ànábì ṣàdúrà fún pé gbogbo tó mọ kuraani tó bá díjú ọlọ́run bá fi yé Allahumma faqihu fi din wa allimhu ó sì yé òun ni àgbà àwọn tú tafsiri nínú àwọn sàhábà àwọn abubakar máa ń béèrè tuma lọ́wọ́ ẹ̀ ọwọ́ ni inni la uhibbu an atazayana lil mar'a ó ní máa wù mí kí n máa túnra sí fún ìyàwó mi kàmá uhibbu an tatazayyana li gẹ́gẹ́ bí n sì máa wù mí náà kóun náà máa túnra sí fún èmi náà n ti ń wù mí ní ara rẹ̀ yóò mọ òun náà lára mi kí ló wá dé tèmi ọmọ abéèrè ti tèmi tèmi ò ní fóun ní títí ẹ̀ ọwọ́ ka àyà kan àyà ta kàlẹ́ kan walahunna mithlu allathi alayhinna bil ma'ruf gbogbo nǹkan tá a ní ká máa ṣe fún yín ẹ̀yin náà máa ṣe fáwọn náà. ẹ̀yọ́ máa yá mi nínú wa wa huququ zawji allati ya'khudhuha az-zawju min zawjati ẹ̀rí ẹ̀yìn ìyá wa kọ́lọ̀ mọ́sá bá ní tún yín sí kọ́lọ̀ gbogbo ni pe kọ́kọ́ lẹ̀ lè ma pe oko yìí ṣẹgbẹ́ òun obìnrin tí bá n fira re tí bá n fi ṣe déédéé ọkọ ẹ̀ onítọ̀hún kọ́lọ́ mọ́jẹ́ ṣiṣẹ́ ọlọ́ni àbíjáde kò wà múna alànìsá ọlọ́run láwọn ọ̀la ní ká máa mójútó yín àwọn ní ọ̀gá yín bímọ fàdọ́lọ́ láwù bá àdán wọlé abáàd àwọn la tó bẹ́ẹ̀ àwọn lè ní kọjá pé àwọn ni wọ́n dọ́gà yín àwọn la tó bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe ṣe dáadáa sọ́kọ rẹ nítorí pé òun ó kù díẹ̀ káàtó níbi àwọn ojúṣe rẹ̀ ó yẹ kó o máa wo ọlọ́run ọba tó ní kó o máa ṣe dáadáa sí kó o máa wá tijú ọlọ́run la lẹ́yìn náà obi anfaqu wabima anfaqu min amwalihi bó o bá ṣe rí nǹkan míì umu sista ẹ̀yin ìyá wa alájà tó o bá rí nǹkan míì rò lè tó fi máa ṣe dáadáa sọ́kọ rẹ rántí pé òun ní ń jáde nínú òrùn òun ní ń jáde nínú òjò òun ní ń dààmú lọ ní ń dààmú sì ti dé yóò ṣe kọ kalẹ̀ fún yín bóòlù sọ wàrà lura ẹsẹ wọlé anítọ àmàna ni ọlá pé wọn ń ṣe wọn rú dálẹ fún yìí ó ti tó láti jẹ kẹ́ ẹ mọ̀ dáadáa sí ẹlẹ́ẹ̀kejì anabiwa muhammad sallam anabi nílẹ̀ kótó amira ahadan yẹsùjọ ahadin tó bá jẹ́ pé wọ́n bá gbà mí láàyè ni kí n ní kẹ́nìkan máa fẹ́rí kanlẹ̀ fẹ́lú mi yàtọ̀ sọ́lọ́hún lẹ́yìn allah láàmárìtò lè mara ata àǹtẹ́sùjọ lè záwùjìyà obìnrin ní bá pa aláṣẹ pé kó máa fẹ́rí kalẹ̀ fọ́kọ ẹ̀ pé bàbá ti kírun tán láàárọ̀ báyìí káṣí tún lọ ọ̀dọ̀ baálé wa káṣí tún fẹ́rí kalẹ̀ pé ẹ káàárọ̀ lè ìdọ̀mìhà lè ìdọ̀mìhì àléhà nítorí bó ṣe ipò tọ́lọ̀ ń gbé sí láwùjọ àwọn ìyàwó àwọn sàhábà ridwanullahi alayhi nígbà táwọn sàhábà lọ tán àwọn ìyàwó wọn ṣẹ́kù tán jókòó àwọn ìyàwó àwọn tábìín wọ́n sábà fún wọ́n ń ṣe àwọn àṣìṣe díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àwọn ìyàwó àwọn sàhábà wá pe àwọn ìyàwó tàbíìn àwọn tó tẹ̀lé àwọn sàhábà ipe wáńbí wáńbí bó lẹ́ ń ṣe pẹ̀lú àwọn ọkọ yìí àwọn sàhábà tó jẹ́ àwọn ọmọlẹ́yà nábì tí wọ́n ti lọ sallallahu alaihi wasallam radiyallahu anhum ṣé rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún àwọn ọba àlù yín táwọn lọ́ba ń bọ̀ yẹn àwọn ọkọ wa kọ́ lọ́nba ni kẹ́ báwa ṣe máa ń ṣe fáwọn ọkọ wa nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe sọ fáwọn ọba àlù bẹ́ẹ̀ làwa máa ń ṣe fáwọn ọkọ tiwa nígbà tán wà láyé nítorí pé wọ́n máa pàtàkì wọn lẹ́yìn ọlọ́run ọkọ rẹ̀ lókun nínú àwọn ìwọ̀ tó kọ́kọ́ fún ni pé tọ́ àtùhù ọ máa tẹ̀lé ṣe báyìí má ṣe báyìí má àfi tó bá jẹ́ pé ọ fẹ́ mọ ọsẹ lọ́nà lókun ọ̀ya mo fẹ́ kọ́ máa lo attachment ṣe mọ̀ pé ànábìlẹ̀ ọlọ́run ṣépè lẹ́ni tí máa ń lò kò sí ní tó lè sọ ọlọ́ọ̀lẹ́ dirun ni àbí kò sì yá nítorí pé ó fẹ́ mú ọsẹ ọlọ́run àmọ́ ntọ́ fẹ́lẹ́ mi rẹ̀ tẹ́sí òtítà kù ọ gbọ́dọ̀ mọ̀ṣẹ́ arábìnrin ìsá sọ láti lè mọ́rí àtò hamsa ha tóbìnrin bá ń kírun wákàtí márààrún rẹ̀ wọ̀ṣọ́ ọmọ ti ṣáhara ha ẹ máa wo àdísì yẹn tí ń sì ń gbàwé Ramadan wàhálà ìdájú fáríjà ha tó sì ń sọ abẹ́ rẹ̀ tẹ́nìkan kan ọba aláṣepọ̀ lẹ́yìn ọkọ ẹ̀ wọ́n àtọ́ àdìsáwùjà ha tí wọ́n ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ wọ́n wá fi irun àtàwẹ̀ àti ìsọ abẹ́ wọ́n fi sí inú kàtégórì wọ́n wá fi ọkọ wọ́n fi sí inú kàtégórì irun àtàwẹ̀ níbi tó tóbi dé nkírun bẹ́ẹ̀ nígbàwẹ̀ ní nsọ́ abẹ́ wọ́n àtọ́ àti sọ́jà ayé tó ń ọkọ rẹ̀ kí làlà wọ́n sọ fún ìjọ àlùkìyàmà pé òdìkúlì jannata arábìnrin yìí wọ́n ní wọ́n ní bọ́kọ rẹ̀ bá ti ní ó ó ni yìí máa ń tẹ̀lé aṣọ ọkọ ẹ̀ kí wọ́n wàá sọ fún un pé ìdúkúlì àlìjánnáta máa wọ àlìjánná lọ mẹ́ni ayé àbúwá bíi hashit ojú ọ̀nà tó bá wù ọ́ nínú àlìjánná ni kò gbà wọlé ìtẹ̀lé aṣọ ọkọ yóò sì sọ obìnrin di ọmọ àlìjánná bó ṣe jẹ́ pé èmi ò ní ṣe agídí inú ọkàn máa sọ ni sọ ń ṣe nítọ́ba ṣe ṣe obìnrin tí máa ń sọ bẹ́ẹ̀ ilẹ̀kùn ó sì fún un lọ́rùn kì í ṣe tàlìjánná kọ́lọ́ mọ̀ sẹ́yìn lọ́mọ náà tàwọn náà lẹ́yìn náà à ń tòtí àhà wú à ń tòtí àhù ìdàdà àhà ilà alfirash gbogbo tó bá wá pe ìyàwó tó bá pè ọ́ pé máa bọ̀ wá sí eré bẹ́ẹ̀dì fún àjọṣepọ̀ èèyàn gbọ́dọ̀ má dá lóhùn dandan ni kéèyàn dá lóhùn kọ́dà ọlọ́lá ju náfìlà tá a jù dì lọ torí náfìlà náfìlà nàlá pé sẹ́ẹ́dẹ́lẹ́ dandan dandan ju náfìlà lọ. àdébìnrin ìdá dà lè múra tàwọn èyíkéyìí ọkùnrin tó bá pè yàwó ẹ̀ yàwó tó so igi rẹ̀ ìlà fẹ̀rẹ̀ àṣìṣe ọ wá sọ fún kọ́ máa bọ̀ lérí ibùsùn fáà bàtí arábìnrin náà wá ní láyé lẹ́ni o èmi ò ní ṣe àǹtẹ̀jì à kọ̀lẹ́lẹ́ bọ́kọ náà láàánà ti hali màláìka tu àtàtòsí bíhà àwọn màláìka ọlọ́run ò dárúkọ wọn ànábì náà dárúkọ wọn ọkàn ní àwọn àpapọ̀ àwọn màláìka wọn sì máa ṣépele tílẹ̀ òfin àwa ò pèsè ó lè tó báyẹn ni bí ọba lè tó bẹ́ẹ̀ àwọn màláíkà ò ní sépèlè wọ́n máa gbé sépèlè tí wọ́n fi pọ̀nà alifájì wọn Allahu akbar Allahu akbar tọ̀ wọ́n sọ wá dé pẹ̀lú tani wàá tẹ́rí sí kọ́dà àdìsí inú Bukhari lọ́wọ́ authentic ni five thousand one hundred ninety three kálọ̀ lè wo nọ́mbà yìí authentic hadith torí kìí ṣe nǹkan kékeré lẹ́yìn náà anta hafadhahu fi adidiha yóò máa wá sọ abẹ́rẹ́ ẹnìkan ò ní bá aláṣepọ̀ títí tó fi jáde láyé bẹ́ẹ̀ ni yóò máa sọ bọ́dì rẹ̀ ẹlòmíì ń wòye bá aláṣepọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ náà àmọ́ gbogbo bọ́dì ọkọ rẹ̀ gbogbo ẹ̀ṣọ́ tọ́lọ́ntòsí la ti ń jẹ́ tọkọ ẹ̀ gbogbo ará àdúgbò lọ́mọ bó ṣe tó àti bó ṣe mọ́ gbogbo ni wọ́n máa wo fíìmù lójoojúmọ́ títí tó fi lọ tó fi darí especially àwọn ọmọ aláwọn wáṣẹ́ káàkiri nítorí pé ìmúra rẹ̀ ọjọ́ tí wọ́n wá lọ́hùn àwọn wàá sọ mọ́ pító yóò máa sọ ara rẹ̀ yóò sì máa sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní fa salihat àwọn obìnrin dáadáa kọ́ọ̀nì tààtì làwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ hafidhatu lil ghaibi bima hafidhallah wọ́n sì ń sọ ara wọn nínú táwọn afa tún kà òun náà ní pé antokira fil bayt kó jòkó nínú ilé kò gbọ́dọ̀ jáde àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ̀ wa qarna fi buyutikunna wala tabarajna tabarujal jahiliyatil ula ọlọ́run ni ẹgbẹ́rẹ́ jòkó ẹ jòkó tóbi ní bá ń tọkọ dé yóò wẹ́kọ̀ mẹ́ pẹ̀lú àlàáfíà torí wọn ti máa tọ́jú lé yóò ti tọ́jú rẹ̀ èyí ni pẹ̀lú obìnrin tí ó ti lọ alájàpá àbí tó ti lọ tó di aago mẹ́sàn mẹ́wàá àbọ̀ ló tó darí dé ọkọ ti dé ó ti jòkó ṣe iṣẹ́ kò sí ní ọ̀jẹ́ inú bí pé òun bọ̀ láti inú tráfíkì ó tún délé kò tún dáná fún ìyàwó ẹ làlórí ní máa móbìnrin jáde ẹ má gbé làlórí necessity pétọ́ nígbà tí ẹ̀sìn gbọ́ láàyè kọ jáde ẹ̀sìn òní kóbìnrin ọmọ jáde ọwọ́ ní tí ọba jáde kórí pọ́ ọ wà nínú jàlibáàbù ọlọ́run ẹ má múra ìmúra ti tẹ́ mú tẹ́lẹ̀ ẹ̀hẹ́ ẹ múra tẹ̀sìn tẹ́ wá fẹ́ jáde kọ́lọ́mọ́sá ìsànú wa ilé gan ní sẹ́ obìnrin kọ́lọ́mọ́sá ìbá ìsànú wa lẹ́yìn náà yọ́ọ́ máa wá ṣe kídìmà kídìmà ni pé yóò gbé rẹ̀ kalẹ̀ lẹ́ni tí yọ́ọ́ máa ṣe bọ̀ yìí sìn yọ́ọ́ máa sáfù ẹ̀ fatima radiyallahu anha o lè bá anabi ni ó ní ali lọ́kọ mi èmi ni máa ń ṣiṣẹ́ lé ọwọ́ mi ló dìran yìí fún mi lọ́mọ ọ̀dọ́jọ́ máa ràn mí lọ́wọ́ anabi ni máa lè fẹ́ rí máa lè fẹ́ rí máa lọ lè ṣe máa lọ lè ṣègùn tó ń ṣe máa lọ lè sìn sáàmà sí sùpàlà thirty three ọ̀làmúlà thirty three wàláwà akọ thirty four kó tó sùn lálẹ́ ọlọ́run fẹ́ ọmọ ọ̀dọ̀ anabi fún lásìkárì nítorí pé àsìkárò yẹn nítumọ̀ nínú ẹnẹ́jì fún obìnrin agbára ni tí ìbá ti ń ṣe àsìkárò yẹn máa lágbára ọmọ ànábì ni o ànábì ni máa lọ lè ṣiṣẹ́ lé máa lè ṣe dáadáa sọ́kọ rẹ ọ̀run àlìjáná ni àsìmá ọmọ abubakar sàǹkú abubakar náà ni igbákejì ànábì ọkọ tiẹ̀ ní zubairu ibn al-awwam àsìmá wa sọ pé ó ní kuntu akhadumu zubaira ibn al ọlọ́kọ̀ mi zubere èmi a máa sáfẹ̀ màmá rẹ̀ ń da sáfẹ̀sì fún èmi a máa ṣe bọ̀yìsì khidmatal bayti kulli gbogbo téèyàn lè ṣe nínú ilé tí ilé òfin lálàáfíà ó lè mi ní máa ṣe fún Zubair hatta farasa kọ́dà ẹ̀sìn rẹ̀ tí máa ń gùn èmi ní máa ń lọ lè wá koríko tí ó jẹ èmi ní fọ yín wà lọ lè wá koríko tí ó jẹ torí pé kí ẹ̀sìn kí ẹ̀sìn ọkọ mi lálàáfíà ó wà nínú àlàáfíà ọkọ mi ìwọlé fọmọ́tò ó ti jọ rẹ̀ lójú débi pé yóò tó máa sọ fọ́ọ̀kẹ́ ẹni pé ah mo ní kò you should go and do that ah tá ló ń bá wí ẹjọ́ kàwé ṣé ìwé bá ti wá kàwé ìwé ni màá ní ṣe mọ́ ẹ máa bọ́ kọ sọ̀rọ̀ ìgbà tí máa ń bọ́ ọmọ ọ̀dọ́ sọ̀rọ̀ obìnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa kí sáré kọ́ máa lè lùgbọ̀ ọlọ́run ọba wa etí àsìmá olóhùn máa ń sẹ́ni àsìmá sì ní ọmọ olówó ni asman ni ọmọ sàhábà ni àgbà sàhábà náà obìnrin kọ́ máa dúpẹ́ fọ́kọ rẹ̀ lérí kékeré tó ṣe fún ẹ mọ̀ kó náwó àná bò o ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wa yìí bá náà wa ní kí lòun ṣe a ah, ẹ ẹ fún mi lánàá ó ní naira ní kí yín fún ń kí gbígbà tó kọ́lé fún ọ bó ṣe gómìnà orí ni lẹ́yìn náà kọ́ máa yọnu sí ẹni bá tí ọkọ bá ní níjọ́ bá pọ̀ ẹ̀nà bó ṣe pọ̀ yẹ ìgbà rẹ nígbà tí ọba sáfẹ́rẹ́ ẹni wọn bá yẹn náà ẹ̀ má lè jẹ 5000 lẹ́yìn ẹwa five thousand ẹ wá kò sí nǹkan ẹ wá rí i pé three hundred lọ́wọ́ ọbẹ̀ bẹ mi ebi ká jẹun ká lásìkò tó bá dá làá máa mọ obìnrin dáadáa wọ́n ní ẹni bá ọba ní ọwà ńlẹ̀ iná ni kọ́ máa ná mọ́mọ́ dàálàmú tí ó fi wá máa lọ lè jalè àfi kọ́ máa tọrọ bá dàá ládùúgbò lẹ́yìn náà àwọn òbí ọkọ máa ṣe dáadáa sí wọn ìṣe dáadáa sáwọn òbí ọkọ ìṣe dáadáa rẹ ni lẹ́yìn náà gbogbo ntọ́ bá wá ń fi ràn án lọ́wọ́ àbí tọ́ bá rí láǹfààní nípasẹ̀ rẹ mọ́mọ́ ṣèrègùn nítorí pé bẹ́ẹ̀ bá ti ṣèrègùn èrègùn máa ń fa oore téèyàn bá ṣe bó ṣe kọ́pọ̀ tó máa ń fa dànù lẹ́yìn náà kí wọ́n náà máa túnra sí fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe ń wo kóun náà máa tọ́ra sí fún ọ lẹ́yìn náà o gbọ́dọ̀ ná owó rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ oúnjẹ rẹ̀ tọ́ra sílé o gbọ́dọ̀ mọ́ ọmọ ará àdúgbò àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ nítorí pé ìwọ kò ní òun ló eléyìí ni díẹ̀ níwọ̀n bá táwọn afa ka abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́sá ìjọ sànfàní fún wa gbogbo yìí tá a kà fọkùnrin àtòbìnrin yìí òun náà ni máa ń jẹ́ kí ilé ọlá làáfíà àwa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọsá fi àlàáfíà sílé wa ọlọ́mọsá fi àlàáfíà sílé gbogbo olóòtú ń gbóná lọ́wọ́ báyìí ọlọ́mọsá bá ní pẹ̀tù síbẹ̀ gbogbo àwa tá ń bẹ ní challenge eríṣiríṣi ọlọ́mọṣẹ́ ìsanu wa fásitì kafurulaha innahu akimusola.